Hmm. láti kékeré láti ayé primary school ni mo ti bẹ̀rẹ̀ iṣẹ́ Kẹ́mi Adẹ́rìnpànìyàn ṣùgbọ́n lùgbẹ́ ni ojú máa tì mí gan-an méde ọ̀nìyàn ṣàlàyé fún mi pé mo yé fi iṣẹ́ mo yé fi jẹun torí ìyẹn ẹ̀gbọ́n mi lùgbẹ́ ọ̀nìyàn bá bá òun jà lọ́ta màá yá pè mí ayé níran yáyà bá mi bú ọ ní èmi náà rè bẹ̀ máa bu gbogbo ọ̀nìyàn arẹ́rì ṣùgbọ́n èyí mi lùgbẹ́ torí ìlú ni mo wà èmi sì lẹ́kọ̀ọ́. kàyébù ìlú gangan. erin òkè Hmm. Oh, láti bẹ̀ bí mo ṣe ìgbà mo dẹ́kun mo rí pé ọ̀nìyàn ṣe ṣe tíátà ó wù mí ṣe ṣùgbọ́n ó tún wù mí kí mi re sùkúrù ìgbà mo re sùkúrù kí mo dé àkántánsì ni mo ṣe ìgbà mo re sùkúrù kí mo dé wọn á wò pé ọ̀dà mo fẹ́ ṣuṣẹ́ mo yá rí i pé òun náà fi ṣe èdè ìṣóló mi ṣùgbọ́n kàkà kí mo torí mo lùtìjú yéye kàkà kí mo fi àmì àbèrè ó lọ́ọ̀yé kí mi bèrè lọ́ọ̀yé nìkan sí àmì àpè mi lé dààmú mo wò pé wo jẹ́ mi bẹ̀rẹ̀ iṣẹ́ tíṣà ó mọ bá rí níbi iṣẹ́ tíṣà ni màá fi ya lọ́jọ́ òní màá gba kámẹ́rà lóní ọ̀la lọ́jọ́ òyìn kan fẹ́ bá mi ṣe kinní lé gbà ìwọ náà gbà tí mo ṣàṣe bẹ̀rẹ̀ rẹ ni pé ọ̀dà jẹ́ mi aṣoṣẹ́ tíṣà ni kí n yé ro torí ọmọ yóò rọ Nàìjíríà àbọ̀ ọ̀rọ̀ Áfíríkà kọ́ ọ̀bá ti ṣe nǹkan bẹ́ẹ̀ kó o rí ayé ni a mọ̀ yóò yé ṣe kọ́ bá ti fẹ̀rùn sọ. Mm, tí èèyàn ò bá tí ì ṣe nǹkan kan pàtó báyìí káwọn pé ń tí mo lè ṣe rèé o mm. àwọn èèyàn ò ní mọ̀ pé ẹni náà lè ṣe lóòótọ́. ẹ o àfi kó o ṣe bẹ́ẹ̀ kán rí bóyá ó ṣe kán rí ni òun torí bẹ́ẹ̀ ló jẹ́ mi ṣiṣẹ́ tíṣà torí mẹ́fẹ̀ẹ́ yà mí àbọ̀n pé mo yé ṣe mo yé ṣe hàn ní àgbà. wọ́n máa gbà mm. gbọ́ iye ṣe é ọgbẹ́ni nínú bàbá ṣẹjá mo báyìí gangan bó gangan lẹ́wà ṣe bẹ̀rẹ̀ ṣíṣe kí ni iṣẹ́ àkọ́kọ́ tẹ́ kọ́kọ́ ṣe tí ayé rí tán fi gbàgbọ́ nù yín pé ẹ lè ṣiṣẹ́ yìí hmm, mo ti kọ́kọ́ kọ́ gbogbo iṣẹ́ eh, tíátà kó wù mí ṣe mo wà lábẹ́kúta mo yà bá bàbá Akin Ògúngbé hmm, gbogbo ẹ̀ yìí ó dáa bó ṣe fẹ́ jọ yìí ṣùgbọ́n oore sùkúrù ọmọ mi kan wà láyé kí o bá fi ìmọ̀ ti sùkúrù kó rẹ̀ nìkan bá fi kún tiẹ̀ á tètè ràn yín méjèèjì lọ́wọ́ ọ̀dọ̀ láyé nìkan lọ ìgbà mo dọ́dọ̀ eh, láyé nì ó ṣáà kọ́ mi ibẹ̀ ni mo ṣáà ti mọ̀ pé ok bọ́n ṣe ń ṣe fíìmù bọ́n ṣe ń direct bọ́n ṣe ń ṣe gbogbo rẹ̀ mọ́ kọ́yè ni ìgbò mo kọ́ tán mo yá ṣe fíìmù ṣùgbọ́n ìlú bó ṣe rí ìyàn mákẹ́tà rí a wọ́n jí agbádùn fíìmù nìyẹyẹ torí kọ́ ọ bá ti ṣiṣẹ́ bẹ́ẹ̀ kó o mú kàn fíìmù ẹ lòmíràn kọ́ ọ bá rí létà àyè ó ti ṣe bí fíìmù bíi mẹ́wàá ògùn ọtọrùn rẹ̀ gan pàrẹ rẹ̀ asọkàn lọ́wọ́ kiri bíi ẹwúrẹ́ máa wò pé ṣé bí gbogbo rẹ̀ ṣe ní àlọ rẹ̀ fẹ́ mọ̀ ní ayé ṣe yé kẹ́ ọjọ́ kan débi bí kinní kan sí ọjọ́ kan mọ́ ya kíkan nínú ọ̀n pòdúsà rí alógbẹ̀ ìgbẹ́ mo rí bó ṣe rí mo wò pé èmi gan kí mo tẹ̀ ṣe tó tẹ̀ àmọ́ ṣe bẹ́tà yé ṣé mo ti akọ̀ntínú ṣe yé ni ìgbẹ́ mm. mo wò pé wo débi tì ní sùúrù ara mi díẹ̀ ṣùgbọ́n mo dúpẹ́ lọ́wọ́ òyìnbó kan ṣe android ọ̀gbọ́ ìyẹn òyìnbó kan ṣe fóònù gidi kan ṣe íńtánẹ́ẹ̀tì mm. ah, iṣẹ́ ni wọ́n ṣe gbogbo ojoojúmọ́ ayé àmì àdá fún wọn ni. Mm. bó o ní ṣe á bẹ̀rẹ̀ yé gangan gan. Hmm ọjọ́ kan mo lọ sí sẹ́mínà ni sẹ́mínà ni ni mo ti gbọ́ pé à gbogbo èèyàn android kí wọ́n mi lò ó èè ṣe fóònù kó àfi àpọ̀n àpò ènìyàn rí à ibo lọ wà ó ṣé o ti jẹun o irú aṣọ wo lọ wọ o kọ ọjẹ láàárọ̀ o tó dòórọ̀ ládùúgbò rẹ ọ́fíìsì ní èrè pé ọ́fíìsì làwọn fóònù tá à ń gbé dání ìtẹ́sẹ̀jẹ̀ ń ṣe. bẹ́ẹ̀ni ọ́fíìsì ni kí ọkọ̀ ọba yè ṣe èsì eh, iṣẹ́ ọba ṣe ọgbọ́dọ̀ mi a fi hundred nìkan máa fi promote ara rẹ̀ jẹ́ kí ọ̀nìyàn kan máa mọ̀ pé o sẹ́kọ̀ ṣeré kọ́ ọ máa gbé sórí fóònù yẹ ní gbogbo ìgbà kan lè rí ọ pé iṣẹ́ ni ọmọ ń ṣe láti bẹ̀ hmm. ọjọ́ ayé ayélujára ayélujára náà pé èsì nǹkan hmm. bá ti fi sórí rẹ̀ èsì bòde hmm. bẹ́ẹ̀ ni láti bẹ̀ yé ni gangan ni mo á wò pé ọ̀dà ìgbà ayélujára sì ti wà mo tún wo lóríṣiríṣi bí ọ̀nìyàn ṣe é ṣe wọn á wò pé ọ̀dà jẹ́ kí àná ká tiẹ̀ bẹ̀rẹ̀ kọ́mẹ́dì skìtì tí a. èyí èwo gan-an lè wá kọ́kọ́ ṣe tẹ́ẹ̀fì sí ayélujára òun gangan gangan bóun gan bóun ló ṣe bẹ̀rẹ̀ ìbẹ̀rẹ̀ gan mo fẹ́ mọ̀. ọ̀dà ẹ̀ẹ́ torí ìgbà kí mo ti bọ́ sínú iṣẹ́ fíìmù ni. ṣé ẹ lè sọ ẹ lè bá ń yí ìjèṣà yẹn kí bá mi yí padà kí n máa bọ́ sí èkó ìjèkó ìjèkó ọ̀dà mm. ní ìgbà yẹn tí mo kọ́ṣẹ́ fíìmù yẹn tán mo mo ti ní ọ̀nìyàn lóríṣiríṣi tí a ti jọ ń ṣe tó bá ṣe jọ ń ṣe yẹ mo á wò pé ó dáa ẹlòmíì ẹlòmíì fẹ́ kọrin ẹlòmíì fẹ́ ṣeré à ń béèrè lọ́wọ́ mi pé báwo ni a ṣe fẹ́ jọ eré o báwo la ṣe fẹ́ ṣe fíìmù èèyàn kan yá wà máa gbìyàn lọ sínú stúdíò pé ó yá ẹ wá lọ kọrin o kí àwọn èèyàn náà tiẹ̀ gbọ́ yín ọjọ́ kan wá wà mo wá lọ sí stúdíò bí mo ṣe dé stúdíò lọ́jọ́ yẹ máa wò pé ah àwọn ọmọ tí mò ń kó kiri gan tí wọ́n ń kọ hip hop èmi náà lè tiẹ̀ ká tiẹ̀ try pé ká fi ìjẹ̀ṣà náà ká fi kọ hip hop mo kàn try ẹ̀ wò ni mo bá kọ́ mo bá two minutes péré ni mo kọ lọ́jọ́ gbogbo mo délé torí sẹ́mínà ni kí mo ti lọ tí mo tí mo ti lọ rí máa wò pé ah wọ́n ní fóònù yìí o pé kéèyàn máa fi promote ara ẹ̀ mo wá wà nínú mo wà nínú yàrá èmi àti àwọn ọmọ mi kékeré ọmọ tó tiẹ̀ fi fóònù yà mí gan ọmọ ọdún márùn-ún ni mo fi ń ṣeré lọ́jọ́ òní bó ṣe yàrá ni pé ó yá mo bá kọ orin ìjẹ̀ṣà tí mo kọ ní hip hop ó yá yà mí bó ṣe yà mo ṣe fi sórí Facebook láti bẹ̀ mo kọ nọ́mbà mi sí láti bẹ̀ mo kàn rí pé àwọn èèyàn bẹ̀rẹ̀ sí pè mí láti abroad ni ah international number rẹ̀ látòrí facebook látòrí facebook torí mo fi nọ́mbà mi wọ́n ti pè mí rẹ̀ ní pé ah ìwọ ló jẹ́ ká rántí ilé o ìwọ ló jẹ́ ká rántí ilé o àgbádùn hmm. orin rẹ o ṣé ọ̀nìyàn ti rí lóyìnbó òyìnbó ti rí káàkiri. ẹ ẹ wá mọ ohun tó ṣẹlẹ̀ ká tó rìn jìnnà torí pé àkókò fi bẹ́ẹ̀ bá wa ṣọ̀rẹ́ orin tẹ́ ẹ kọ́ ń jò ní láàrin ìṣẹ́jú àyẹ̀bá yín bíntín orin tẹ́ ẹ kọ́ ìgangan. mi èmi léèrè èmi léèrè èmi léèrè eh, èmi léèrè òjẹ̀ṣẹ̀ àwọ̀kọ̀ṣà jẹ́ èmi léèrè mọ́tòmíkọ hip hop èmi léèrè níranba àbímẹ́jẹ́ èmi léèrè bèrè lọ́ọ́ bàá rẹ èmi léèrè bèrè lọ́ọ́ yèyé rẹ èmi léèrè gbogbo ọmọ òjẹ̀ṣà èmi léèrè lúlélóko lẹ́yìn ó di èmi léèrè bí búrú bàrà búrú bèrè tùbé búrú o bàrà o gbọ̀tún yọ gbòsì yọ agbada méjì yọ fófó ọkọ̀ nítorí àwé mọ̀wọ́nú rẹ̀ lẹ́bàdàn mọ̀ bára mi lúlẹ̀ṣà sínú bolẹ̀ ní mọ̀gbà mọ̀ mí tẹ́ pépépé ní nọ́mbà sọlọ́ọ̀bà mi ò ní gò lẹ́nu yín ẹja arántí ilé lóòótọ́ ẹja arántí ilé ṣé wá rí ó ní nǹkan tó fẹ́ kẹsẹ́ bá ń sọ ń pa ẹ̀ kó tó di pé mo fi yín lẹ̀ lórí ètò yìí ń ta àgbéyẹ̀wò lórí ètò tòní gẹ́gẹ́ ni wípé púpọ̀ ẹ̀yin olórin tó bá di sáà kan ẹ̀ náà sọ pé ẹ̀yin náà fẹ́ gbé gbáàbò ẹ̀ fẹ́ di politician jẹ́yìn náà tiẹ̀ ní lọ́kàn lọ́jọ́ iwájú pé tí orúkọ ẹ̀ bá ju báyìí lọ ṣé ó wù kẹ́ di gọ́fúnà àbí kẹ́ gbégbáàbò àti pé kí ni èròǹgbà yín tẹ́ bá tiẹ̀ wá gbégbáàbò Ah. ó ṣeé ṣe kó rí bẹ́ẹ̀ ó dẹ̀ tún lè má rí bẹ́ẹ̀ ọlọ́nà méjì ni torí pé mo láwọn ẹ̀bùn kan tí ọlọ́run máa tọ́lọ́run fún mi láti ìgbà tí mo ti wà ní skul mi tẹ́ ń bá fẹ́ kàwé fẹ́ sàn kò ń ṣe gbogbo ìwé ni mo ń kà ọlọ́run máa mo máa mọ̀ pé ibi ibi ibi ibi ní exam ti máa jáde àwọn èèyàn dẹ̀ máa ní question ti máa jáde àwọn èèyàn dẹ̀ máa ń wá bá mi torí bẹ́ẹ̀ náà. ẹ wá mọ gbowó lọ́wọ́ wọn. mi ò tẹ̀ fi gbowó. ó ṣeé ṣe ká ẹ di wòlíì lọ́la ní sọ. ó ṣeé ṣe bẹ́ẹ̀ tí n bá dẹ̀ rí èèyàn náà báyìí tèmi àtẹ̀yàn bá ríra tí wọ́n bá sọ fún pé báyìí báyìí báyìí. ẹ ẹ dún níran babs kí lè rí sí mi gbà tẹ ẹ kọ wọlé. ayọ̀ ayọ̀ di ẹẹri jíìpù ayọ̀ di tọmọ Ọlọ́run ẹẹri ẹẹri lẹsọọsì. ọ̀nì pẹ̀kọ̀ tó mẹ́kì rẹ̀ lábẹ́ àmín àmín Olódùmarè bàbá wo ni ti sọ. <laughs> ẹ ẹ kó tó di pé mo ṣì yín lẹ̀ nínú àwọn skit tí a máa ń ṣe yẹn ewu gangan ló gbé yín jáde láàrin ìṣẹ́jú kan kẹ́ sọ. eléyìí tí mo ṣe tó gbé mi jáde gangan gangan òun ni digestive system ní èdè ìjẹ̀ṣà biology mo hmm. kọ́ kọ́ nìyẹn bá fi jíjẹ sí ẹran ibo la lọ a lọ sínú òkù láti òkù a lọ sínú ọ̀pọ̀rọ́kù tínrín láti inú ọ̀pọ̀rọ́kù tínrín nì ibẹ̀ la gbà wọnú ọ̀pọ̀rọ́kù nílá kọ́ bá ti dé ní ọ̀pọ̀rọ́kù nílá aya di yín ibo ni yín máa gbà jáde òmùsù <laughs> báwọn èèyàn ṣe gbọ́yè níbẹ̀ ní gbogbo àgbà bó ṣe di pé ah. àwọn bẹ̀rẹ̀ sí ní pé eré ọ̀pọ̀lọ́ kò tíírín. ọ̀pọ̀lọ́ kò tíírín yẹn gan lẹ́lòmíì wá pè mí. ọ̀pọ̀lọ́ kò tíírín. tó ẹ̀kú ni ká jẹran pẹ́ lẹ́nu ṣùgbọ́n òun fa ọ̀nà fún òjẹ́ ọ Nina Babs ó ń gbé àwọn èèyàn lọ́pọ̀lọpọ̀ nú láti túbọ̀ tẹ̀lé yín lórí àwọn ẹ̀rọ ayélujára káàkiri kí lórúkọ yín lórí Facebook o. Babalọlá ni ẹ sọ fáwọn tí yín Nàìjíríà ọmọ Nàìjíríà gẹ sọ fún un. Eh, facebook mẹ́ta eh, ni mo ní torí pé ó ti kún àwọn èèyàn tó jẹ́ friend mi ti pọ̀ so ẹni tó bá fẹ́ hard mi mò ń lo ìkan babalọlá níran babs ìkejì ìyẹn babalọlá níran babs ìyẹn ó ti kún ìkejì níran babs àyè ṣì wà lórí ẹ̀ díẹ̀ fẹ́ni tó bá fẹ́ hard then ìkẹta babadot edutainment